الحمد لله <clears throat> نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته هذا اللهم الله سبحانه وتعالى وترى صلاة فهو ندوى محمد sallallahu alayhi wa sallama ìkí ọlọ́run ọlọ́ọ̀lọ́run kí mo bẹ pẹ̀lú àwọn sọ̀hábùn sí ọlọ́run. kí mo bẹ pẹ̀lú ẹnìkọ̀ọ̀kan wa lọ́kùnrin wa àti lóbìnrin ọlájẹ́ kan ṣoṣo ọlọ́run bá Allah subhanahu wa ta'ala. àmín òwúrọ̀ yìí insha Allah a máa tẹ̀síwájú lórí àyọkà lórí àwọn àádọ́ta hadith anabi sallallahu alayhi wa sallam lẹ́yìn tí الدكتور المطري حفظه الله تعالى tí wọ́n kọ́ eléyìí tún lè máa jẹ́ ìrántí fún wa nígbà tí a bá kó sínú oṣù Ramadan tí ó máa jẹ́ ẹ̀kọ́ fún oníkálukú wa lọ́kùnrin wa àti lóbìnrin wa. àdéhùn ẹlẹ́ẹ̀kẹwàá lánàá tẹ̀síwájú lórí ẹ̀. قال عن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم يا وعائشة إلى النبي ومحمد صلى الله عليه وسلم أني صلى أن رسول الله صلى الله عليه وسلم صلى في المسجد ذات ليلة في رمضان النبي كينو نينو مسلاشي نيو رقا نينو رمضان أساسوا يكو رمضان مس òun náà ni òdìṣẹ́lá muhammad sallallahu alayhi wa sallam òun náà ló gbà àwẹ̀ mẹ́sàn-án lànà bí gbà ìkan nínú àwọn àwẹ̀ mẹ́sàn-án ni alábì kí irun ní òru ọ̀sọ́lẹ̀ lè sọ láti hi náà sùn bẹ́ẹ̀ ni àwọn èèyàn náà kírun pẹ̀lú rẹ̀ tó túmọ̀ sí pé irun jẹ̀mọ́ òun ni irun yẹn. ثم صلى من القابلة فكثر الناس مثل ديجاكي جي أولين يتقوى هو الصحابة تقوى لكن كينو لي النبي صلى الله عليه وسلم نير وردكي جي ثم اجتمعوا من الليلة الثالثة أو الرابعة يا عائشة رضي الله تعالى عنها يعني وتدي روح ọjọ́ kẹta àbí ìkẹrin àwọn èèyàn tún kó jọ láti kínú násùlà yẹn níjàmá pẹ̀lú anábì sallallahu alayhi wa sallam. ولم يخرج إليهم رسول الله صلى الله عليه وسلم ìṣẹ́lá muhammad sallallahu alayhi wa sallam kò bá jáde sí wọn láti kínu fún wọn falamma asbah àmọ́ nígbà tí ilẹ̀ mọ́ tal arábìnrin wọn sọ fún àwọn sọ̀hábà láàárọ̀ wípé kọ̀dọ̀rọ̀ àìtú lẹ́dí sọ̀nàtún falamiyemnáàní falamiyemnáàní nínú ọ̀rọ̀d ilaykum illa anni khashitu an tufrada alaykum ó ní mo rí pé kújọ mo sì máa máa láti ma jáde kí fún yín ni òsín tó fà á ju pé mò ń páyà kọ́lọ́n kó sọ irun yẹn di ọ̀ràn yàn mọ́ yín lọ́wọ́ rawahu al-Bukhari wa Muslim inú náfìlà yìí òun là ń pè ní inú sọ̀látù tarawih òun nínú aṣáámú tá a máa ń kí gbogbo alẹ́ Ramadan anabi sallallahu alayhi wa sallama a máa kí ní mọ́kànlá a máa kí ní mẹ́tàlá a máa kí ní márùn-ún bí okun okun bá ṣe wà onímọ̀ ṣe fi kì í. torí ẹ̀ ẹ̀rí pàdánù bí òkì pẹ̀lú wọn mọ́ kí ló dé ànábì náà ti sọ fún mọ́bà di ọ̀ràn yẹn tó bá sì di ọ̀ràn yẹn nìyí agbára wa ò ní gbé nígbà bá fi ọ̀sán tá a fi gba wẹ̀ pẹ̀lú wákàtí márùn-ún tó jọ̀rọ̀ yẹn tá a wá túnú tán lẹ́yìn mọ́gíríbì tá a tún kí ṣáì tán a tún wá kí irun kan gbọ̀nàgbọ̀nà ẹlẹ́mìí ó lè torí ẹ̀ gan-an kó mọ̀ sọ tí ò sí àìrọ èmi ò ṣe mùsùlùmí náà mi ṣe mùsùlùmí náà ṣé ní ìgbà tá a ṣe ní tá a ṣe mùsùlùmí <laughs> látara àìlera alihamdulilayi akọlọ́wọ́ òṣèlú ọ̀rọ̀ ẹ̀yẹ̀ náà fílàní ìrún áṣámú kì í ṣe ọ̀rọ̀ ẹ̀yẹ̀ náà fílàní ó dáa ká gbìyànjú ká máa ké lẹ́yìn imam ká sì máa dúró ká ṣe sùúrù tí mọ́mú fi sálámà tí ó fi túká á fi jọ túká ànábìlẹ̀ ni bá kí irun irun ni tó bá kí tó ṣe sùúrù tó wọn àti mọ́mú jọ kírun tán gbogbo òru yẹn látìgbà tí oòrùn ti wọ̀ títí tí àlùfáàjà rí òfin là ọlọ́run pọ̀ fún pé ó fi gbogbo òru yẹn nìyí òfìsì lọ. so bàtánà bí òwá kí fún wọn oníkálukú wọn dá kí lé bàtánà di àsìkò Umar bin Khattab radiyallahu ta'ala ànìhó umaru wa rí wípé ah, oníkálù àwọn wọn kì í lé olúmọ̀rù náà kì í tiẹ̀ náà lé ni àwọn kan sì máa wọn kí mọ́tíláṣí tó oníkálù kò máa ń dá tiẹ̀ kí ní ẹlẹ́yẹyọ umaru wa ni a kò bá sì wá dá o kí n jẹ́ káwọn èèyàn kan kí n jàmá kí n fún wọn ní ìmọ̀ọ́mù kan umaru wa padà ẹ̀rí padà bí lọ́wọ́ bẹ̀rẹ̀ rẹ̀ sallallahu alaihi wasallam umaru wa padà wá yèé ó wá fún ọ ní ìmáàmù kan Ubay ibn Ka'b radiyallahu ta'ala anhu onímọ̀rò ní kó máa lédè wọn látìgbà náà ló ti di súnà tí àátún máa ṣe padà ẹ̀dá kan sí ẹ̀ máa ń pe lẹ́yìn ní àdádálẹ̀ ìyáwó súnà náà ń pe lẹ́yìn ìyẹn làáfàá míì tí nǹkan òye níbẹ̀ bá ní àdádálẹ̀ ò dáa nínú ẹ̀sìn áníkíní àdádálẹ̀ dáa kódà ó mòrò gan ṣe àdádálẹ̀ kí làdádálẹ̀ ṣe ó mòrò ṣe wọn ní mo rò ó kó àwọn èèyàn jọ tọmọ kí irun tó mo rò kó àwọn èèyàn jọ kí wọn máa kí irun irun aṣáájú níjàmá ẹ̀dá kan sí mo rò ló bẹ̀rẹ̀ rẹ̀ ni tẹ̀gbẹ́ mo rò nígbà tí mo rò kó wọn jọ tí wọn ní mọ́mù kan tó máa ń kí ni mọ́tíláṣí ó mo rò kó yẹn jọ yìí wọn ìmọ̀ dá tiẹ̀ kí n lé ni nígbà míì yóò wá sí wíńdò tó bá wá rí wọn tán kiri jẹ̀mọ́ ẹni áá ah, ah. ní ìmọ̀ ti alibidi atuha lehi áá wọ́n ah, ń dà labidi àlélẹ́ yẹn ni pé nǹkan tó wà lẹ̀ tẹ́lẹ̀ ni mo yè bíbí àìdè ni umaru sọ pé bíbí àtẹ̀sìn torí umaru kọ́ ló kọ́kọ́ bẹ̀rẹ̀ ká máa kí irun ní ní jẹ̀mọ́ irun irun aṣáámú irun tàràwì kò sí bá wọn kí gẹ́gẹ́ bí aṣíwájú gẹ́gẹ́ bí olórí ìlú nígbà náà so kókó ọ̀rọ̀ náà ni pé ìrun aṣáámú súnà ni ó lọ́lá ká gbìyànjú láti kì í ṣọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ ni ká gbìyànjú ẹ sì pa àwọn èèyàn bàbá ara rẹ̀ ẹnìkan tí ń dóyè lọ́rọ̀ ìgbà nínú owó kàṣámú ṣe sùúrù <laughs> àwọn tí ìkírun tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ rí wọn lálẹ́ ọ̀la àbálẹ̀ ọ̀túnla nígbà bá ní wọ́n so ẹ̀rí yẹn náfìlà ni kì í ṣọ̀rọ̀ yẹn inú wákàtí márààrún lọ́rọ̀ yẹn mọ́ a aṣáámú mọ́ ru aṣáámú sórí lẹ́yìn tí kìí kírun wákàtí márààrún tí èèyàn mọ ka kàn ní gbèsè ayé rẹ̀ òun ni inú ما فلان eléyìí وقال وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد شهر رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل رواه النسائي وصححه الألباني النبي صلى الله عليه وسلم أني أفضل الصيام بعد شهر رمضان شهر الله المحرم ààwẹ̀ tó tún lọ́lá tí a máa ṣojú kòkòrò àti gbà lẹ́yìn abá ti yọ Ramadan kúrò òun náà ni ààwẹ̀ oṣù muharramu muharram ìyẹn ni oṣù àkọ́kọ́ nígbà wọn sí òǹkà ojú ọ̀run tá a wà ní oṣù kẹjọ báyìí tí múra fi kásẹ̀lẹ̀ ọmọdé ní oṣù kẹsàn-án ṣàwálé nkẹwàá lùlùkọ́dà nkọkànlá lùlùhíjà ìkejìlá ló bá parí a tún wá mú mi ìyẹn ni muharramu anabi sallallahu alayhi wa sallam oníkàgbáwẹ̀ nínú oṣù yẹn ó lọ́lá gan lẹ́yìn lẹ́yìn ìran ọ̀ràn yẹn lẹ́yìn Ramadan tó jọ́ràn yẹn náfìlà tó tún dáa tíyẹn máa ń gbà láwẹ̀ òun náà ni àwẹ̀ Muharram Muharram tó jẹ́ oṣù Ọlọ́run torí ẹ̀ ló fi wáyé wípé ìyẹn lè kágbáwò tó pọ̀ nínú oṣù yẹn bọ́lá bá ṣe fún mi ní okun àti agbára sí ọ̀sẹ̀ kan ní ọ̀sẹ̀ méjì ni o lè gbà àbí kò gba mẹ́ta nínú ẹ̀ ó ti àákéré jù kò gba aṣúra tásúnwá aṣúra ìkẹsàn ìkẹwàá rẹ̀ ìkẹsàn rẹ̀ àti ìkẹwàá rẹ̀ ó jẹ́ fún wa kéré jù àrídú ẹ̀ tọ̀ kíyàn gba ìkẹwàá rẹ̀ nìkan àmọ́ tó dáa oníkàfi ìkẹsàn rẹ̀ àbí ìkẹwàá kọkànlá ká má dá ìkẹwàá nìkan ká má dàgbà. so eléyìí kọ́ wa lẹ́kọ̀ọ́ pé àwẹ̀ náfìlà ó lọ́lá fún wa pàápàá jùlọ àwẹ̀ kágbọ́bẹ̀ nínú muharramu anabi sallallahu alayhi wa sallam nínú ọ̀rọ̀ mi ó ní àwẹ̀ tó lọ́lá jù òun anabi wa dáúdà alayhi salatu wa salam tá a bá sọ nípa anabi ìyá àwẹ̀ tó jẹ́ náfìlà tó anabi ànábì dáwúdù ló lọ́lá jù oníkẹ́ni yasumu yawman wa yuftiru yawman agbalẹ́ni amágbàlọ́la agbalẹ́ni amágbàlọ́la agbalẹ́ni amágbàlọ́la ẹ̀dá kan bí ẹ máa ń gbá yẹn ẹ máa ń gbá ọ̀rọ̀ báwọn yóò ní àlàáfíà òun tàn yóò ní àlàáfíà òun tàn kan ó mọ sọ fún pé à ọ̀yà sáfún jẹ̀díjẹ̀dí o òun kọ́ òun kan ó mọ sọ fún pé à kíní kan cholesterol kíní kan ìpín bọ́ọ̀nù fáàtì ó gbà lẹ́ni ó sinmi ó sinmi lọ́la ó gbà lẹ́ni ó sinmi lọ́la ó gbà lẹ́ni ó sinmi lọ́la yóò lálàáfíà dáadáa jẹ̀mọ́ ìyẹn tẹ́ ń tàn mọ́ ọba ní tí ó fi okun ara agbára tí ó fi ṣe ní ọba ní tí ó fi agbára ṣe jẹ̀mọ́ kò lè rọni lọ́rùn torí ẹ̀ gbogbo àwọn àwẹ̀ ní ìtọ́jẹ́ náà fílà ní ìmọ̀lọ́lá Monday Thursday àwẹ̀ ayámúlùbíìd ìkẹtàlá ìkẹrìnlá ìkẹẹ̀dógún gbogbo oṣù ojú ọ̀run àwẹ̀ àràfá bẹ́ẹ̀ náà ni àwẹ̀ ìgbàwẹ̀ mẹ́sàn-án ní ọjọ́ àrùn ní ọdún mẹ́wàá àkọ́kọ́ nínú zulhijjah ní zulhijjah so ìyẹn ní oṣù kejìlá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lónìí àwọn àwẹ̀ tó jáwẹ̀ náà fẹ́lá ká gbìyànjú ká máa gbìyànjú láti gbà wọ́n يتكلم بس من سواء وقال وعن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وحج البيت وصام رمضان رواه البخاري ومسلم النبي صلى الله عليه وسلم ó ní yi yìí ọlọ́run mọ́pa ó gbé ká orí ẹsẹ̀ márùn-ún òpó márùn-ún ló gbé ìsìláàmù dúró alákọ̀ọ́kọ́ òun ni ìmọ̀ jẹ́jẹ́ wípé kò sí ẹni tí ìjọsìn tọ́sí lódodo ọba allah ọba tí ò lórí tí ò òjíṣẹ́ ọlọ́run ọba ní lódodo wa iqamu salah ìmọ̀ kínú wákàtí márààrún wa ita'i zaka ìmọ̀ yọ zaka wa hajjil bayt kíyàn ṣe hajj fọlọ́run wa sawmi Ramadan àti ìgbà ìlẹ́yìn Ramadan tó túmọ̀ sí pé lára ìfẹ́ Ramadan tó fi ju gbogbo àwẹ̀ lọ nìyẹn àti náà fílà wọn ni ọ̀ràn yẹn wọn Ramadan àwẹ̀ tó gbé òpó ìsìláàmù dání ni wọn làwọn onímọ̀ ẹni wọn kò lórí pé manjahada ojúba siyami ramadan ẹnikẹ́ni tó bá ní ramadan kì í ṣe ọ̀ràn yàn kì í ṣe ọ̀ràn yàn kò pọn dandan tó bá wú ọgbà ó bá wú ọmọ ni ẹni bá sọ bẹ́ẹ̀ jama ó tàn ti kúrò nínú islam kódà kó gbà á من جحد وجوب صيام رمضان فقد كفر ẹni yóò ṣe ní ìsìlámù mọ́ ó ti bọ́ okùn ìsìlámù kúrò lọ́rùn rẹ̀ wọ́n ń sọ́ọ̀mà kódà kó gba àwẹ̀ ramadan yẹn kìí ṣe mùsùlùmí torí pé ọ̀ràn yẹn ní ramadan lórí gbogbo mùsùlùmí àfihàn ọlọ́run bá yẹ kúrò ẹni tí ò ní gbà rárá tí ó sì ní kankan tí ó sì òun lẹni tí ò ní làákàyè nígbà rọmọdánù yóò fi wọlé kò sí làákàyè fún ó yá wèrè àwọn wèrè àwọn oníjọsìn táwọn fún wọn lọ́hùn bẹ́ẹ̀ náà làwọn ọmọ kéékèèké tí wọ́n bàlágà kì í ṣọ̀rọ̀ yàn lé wọn lórí iye tó bá ràn wọ́n lọ́rùn ni wọ́n gbà bẹ́ẹ̀ àgbàdà di aago mẹ́jọ àwọn ni wọ́n ní àgbàdà di aago méjìlá àgbàdà di àyílà àlásàrì àwọn ni wọ́n ní bí wọ́n sì gba ẹ̀rọ kankan bẹ́ẹ̀ kì í ṣọ̀rọ̀ yàn lé wọn lórí àwọn òbí àmọ́ gbìyànjú àmọ́ gbà wọ́n níyànjú láti gbà ní. so ààwẹ̀ Ramadan nìkan òun náà ni ọlọ́run ṣe lọ́rùn yẹn lórí gbogbo mùsùlùmí látara pé ó jẹ́ mùsùlùmí. òun láàmọ̀ gbọ́ àyà yá ayọ́lẹ̀ dínà àmọ̀ ní kùtìbà alaykum àṣìyà ọlọ́run ní ẹ̀yin mùsùlùmí ẹ̀yin mùmílẹ́ nígbàgbọ́ òdodo òun ọlọ́run ṣe lọ́rùn yẹn lórí àwẹ̀ àwẹ̀ wo ni òun lánàá gbọ́ yé fàmọ́ ṣahídà mi kò mọ ṣáárọ̀ fàlẹ́yẹsùn ẹnikẹ́ni tí oṣù rọmọdánù bá ti yọba nínú yín tí ó sì láwùjáde kankan tó fẹsẹ̀ múlẹ̀ fàlẹ́yẹsùn ó gbọ́dọ̀ gba àwẹ̀ àwẹ̀ yẹn náà ni torí ẹ̀ àwẹ̀ ni ló fẹ́rẹ̀lẹ̀ fún wa òpó kan nínú òpó ìsìláàmù kọ́lọ́ ọmọ kó ṣe rọrùn fún wa. wọ́n kọ́ àlù. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رغم عنف رجل ذكرت عنده فلم يصلي عليه ورغم عنف رجل دخل عليه رمضان ثم انسلخ قبل أن يغفر له ورغم عنف الرجل أدرك عنده أبواه الكبر فلم يرسلاه الجنة رواه الترمذي وصححه الألباني رحمه الله النبي صلى الله عليه وسلم قل لي ọlọ́run ó fi imú rẹ̀ gbólẹ̀ yẹn ni pé ọlọ́run ó yẹyẹ rẹ̀ tó tẹni yẹyẹ ní gbangba fa gbangba wálíà tó bá dọjọ́ àlùkìyàmọ̀ gbangba sa lójú gbogbo ẹ̀dá ọlọ́run ó fi imú ẹ̀ gbólẹ̀ yóò dẹni àbùkù yóò dẹni ìjìyà adẹni ẹ̀tẹ́ ta ló ń tọ̀hún manzukritu indahu ẹni tí wọ́n gbọ́ tó gbọ́ orúkọ muhammad sallallahu alayhi wa sallam falam yusalli alayhi ẹnu ẹ̀ wá wúwo láti ṣe sallallahu alayhi wa sallam anábìnrin ọlọ́run fi mú ń tọ̀hún ọlọ́run fi sórí ọlọ́run fi mú ẹ̀dán rí ọlọ́run fi mú yóò ọlọ́run fi mú ẹ gbólẹ̀ ọlọ́run yẹ̀yẹ́ yóò kábùkù yóò jẹyà ní gbangba gbangba wálíà ní gbangba sálẹ̀ tẹ̀yàmọ̀ torí ẹ̀ tábà ti gbọ́ orúkọ muhammad sallallahu alayhi wa sallam a máa ṣe àṣàlátù fún un eléyìí náà ṣe déédéé nítorí ọ̀sán fún anáàrú quran kẹrin ان الله ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما àwọn ọ̀nà tá a máa ń gbà ṣe sàlátù fún Ànábì sallallahu alayhi wa sallam ó pọ̀ nínú ẹ̀ onígbà bá gborúkọ rẹ̀ nínú ẹ̀ oníká ṣe níjọ́ Friday nígbà ilẹ̀ bá ti mọ́ báyìí nígbà ọjọ́ Jímọ̀ láti máa ṣe sàlátù fún bó ṣe ń lọ bó ṣe ń bọ̀ bó ṣe ń gbékèlè ẹni sallallahu alayhi wa sallam ó ní ẹ̀dẹ́ka sàlátù yín kó pọ̀ yawmal jumu'a fún òun ànábì fa inna salatakum ma'rudatun alayhi torí pé gbogbo tẹ́ ẹ bá ṣe ń jọ jímọ̀ nìyí àwọn mọ̀lẹ́kọ̀ ó fi ìró rẹ̀ ó fi fún mi so ǹjọ́ jímọ̀ ọjọ́ sàlátù ni ẹ̀rí láti rí àánú tó ń bẹ́ ń bí àwọn tán láwọn ṣe sàlátù sunday sunday àkọ́kọ́ kákójọ láti sàlátù àdádálẹ̀ ni látara àṣe wọ́n kùnà látara ọjọ́ wọ́n tún ṣìnà látara àṣe wọ́n kùnà àìkójọ kálá fẹ́ ṣe ìbáàdà kan ìjẹsìn kan àfihàn tọ́lọ́wọ́n bá ní ká kójọ lé lórí rọmọdán ló ń bọ̀ yìí ọlọ́run ní àkójọ gbà ni àyídáàgbà a máa ń kójọ gbà ni gbogbo mùsùlùmí ayé léyìí tí àìṣe fún àwọn ààwẹ̀ mi ọ̀la o gbogbo àwa mọ̀lẹ́bí ebi ń pejò a gbọ́dọ̀ gbà wẹ̀ níjọ́ mọ́ndé o àá bẹ̀rẹ̀ pé ẹ wá mọ́lẹ́tìrì tá a sọ bẹ́ẹ̀ fún yín ta ló fi rán yín arábìkí lẹ́yìn kí wọ́n rí kó nípa lè dáná ní àdádálẹ̀ nìyẹn kó ní kálukú gbà ní ẹni bá rọ lọ́rùn kó gbà ẹni tí ò rọ lọ́rùn kó filẹ̀ àìkójọ pọ̀ káfẹ́nu kó pàfẹ́ gbàwẹ̀ ọjọ́ mọ́ndé ọjọ́ tuesday rárá kódà nínú fámìlì kan náà bàbá yìí láàbọ àwọn ìlọrùn wa o gbogbo ẹyàn máa mi gẹ́gẹ́ bí àṣà family wa every monday agbọ́dọ̀ gbà wẹ̀ every thursday àdáadáalẹ̀ èyí bídíà ẹni bá wù kó gbà ẹni bá wù kó mọ̀ gbà rẹ̀ kì í ṣe àwẹ̀ àjọgbà àwẹ̀ àjọgbà oní ramadan so a lẹ́tọ̀ọ́ kájọ kójọpọ̀ ṣe ìjọsìn kan tó ṣe wọlé kó mọ̀ àfi ramadan rọmọdán nìkan òun ni àwẹ̀ àjọgbà torí ẹ̀ bẹ́ẹ̀ náà ni àsàlátù àìkójọ sọgbóyà kákójọ kálálẹ́sì kálátù fáwọn ọ̀gbìn ta ló ràn yín fẹ́ níbo ló ti rí mo kùránì ti sọ níbo làlọ́bí sàlọ́lá àsọ́lá ti ṣàlàyé rẹ̀ fún wa bẹ́ẹ̀ so oníkálùkù ó máa ṣe ni so wọ́n kùnà látara ìṣe wọ́n tún wọ́n kùnà látara ọjọ́ nígbà tí wọ́n tún wá mọ́jọ́ àsàlátù ó tún jẹ́jọ́ sunday <laughs> ọjọ́ jímọ̀ sí ni ọjọ́ àsàlátù ọjọ́ jímọ̀ gbẹ̀gbẹ̀ tó ti pé àìkójọ àìṣe so lára àwọn ọ̀nà táwọn máa ń gbà ṣe sàlátù fún Ànábì sallallahu alaihi wasallam oníta gbórúkọ ẹ̀ so tó bá ti gbórúkọ rẹ̀ máa ṣàhùn àmọ́ tó bá yẹ pé àwọn tí wọ́n ń dárúkọ rẹ̀ náà wọ́n ń dárúkọ rẹ̀ ní ìdárúkọ àìsàpọ̀nlé ń àbí ìdárúkọ ìfikónira bá wa tá bá ṣe sàlátù fún ọrùn wọn ló ń bẹ̀. Muhammad sọ̀rọ̀láàzọ̀ ẹ̀dùn mọ́nà mọ́nà mọ́nà ọmọ àlè ṣe wọ́n lè mọ ọmọ tiẹ̀ lè mọ dákọ̀ tiẹ̀ báwọn ó kàn máa pè ọ́ pè ọ́ pè ọ́ pè ọ́ pè ọ́ pè ọ́ pè ọ́. kíra àwọn kùtàd alùlẹ̀mà alùkùdánà àwọn àfáà tí wọ́n ti lọ wọ́n máa ń kọ́ ọ̀rọ̀ yóò mọ wọ́n kẹ́tù rí orúkọ ànábì kí wọ́n sọ Muhammad ìròyìn dọ́lọ́ ń gbélé lọ́wọ́ ni wọ́n ti máa pè é qala rasulullah ìtẹ́mọ̀rí nù qala rasulullah sallallahu alaihi wasallam òjíṣẹ́ àbúlà àmọ́ muhammad muhammad muhammad a orí ẹ̀ àmọ́ tí yorùbá ti fẹ́ kọ ẹlẹ́mìlẹ̀ yá ẹ bá ń ṣe sọ láti fara ibi sọmọ gbọ́n sọmọ kéde ó tún kọ́ àwọn ìyá àwọn ìyá àwọn ìyá ìyá àwọn àwọn ìyá dáadáa ó tún kó wọn sínú ìyọnu ìwé lẹ́yìn kò sí mẹ́sìn islam àmọ́ tá a bá ti gbọ́ tí wọ́n bá dárúkọ rẹ̀ á máa ṣe àsọláàtì fún sallallahu alaihi wasallam olóore àìṣe ọlọ́run fi mú tán gbolẹ̀ bó lè pẹ́ àwọn onímọ̀ níbàámu sí ìdájọ́ ǹjọ́ pọn dandan ọ̀tọ̀ ní torúkọ ta gbórúkọ rẹ o tọ̀ ǹjọ́ pọn dandan fáwọn náà ká ṣe sàlátì fún lẹ́fẹ̀dé kò pọn dandan kò pọn dandan àmọ́ àwọn ààyè tí a ti máa ṣe àgbọ̀dọ̀ máa ṣe ẹ̀gbọ́ àwọn àyè tá a ti máa ṣe àgbọ̀dọ̀ máa ṣe ṣé wàá pọn dandan pé kí n ṣe àṣàlátù fún lẹ́ṣà eléyìí ò padà náà sunna ni kò ṣe ọ̀ràn yẹn torí ẹ̀ tá a bá ń kí ni àṣìṣe láti fáwọn ọmọdé sallallahu alaihi wasallam ibi àtàyà tá a fi máa sálámù ó ṣe àṣàlátù fún ó ṣe fún Ibrahim náà ó ṣe fún gbogbo mùsùlùmí wàhálà àlìyí àwọn àlìyí ẹ̀ wọn làwọn ará ilé rẹ̀ tán jẹ́ mùsùlùmí àwọn sàábà rẹ̀ àwọn mùsùlùmí náà títí títí tó fi dọjọ́ ọ̀dọ̀ kẹ gbogbo wa wàhálà àlìyí àlìyí àlì ànẹ́bí náà làwọn náà jẹ́. so eléyìí ọ̀run ẹlẹ́ẹ̀kejì oníwọ̀rọ̀ mọ̀ọ́n fọ̀rọ̀ jù ní dákà àlẹ́yẹ rọmọdún súnmọ́ sádà kọ́bẹ̀rẹ̀ fọ̀rọ̀ la wọ́n lọ́wọ́ ọba ẹnì kejì tọ́lọ́wọ́ ọba tí ó fi mú rẹ̀ gbólẹ̀ tí ó fi mú ẹ̀dánrin tí ó yẹ̀yẹ́ ní gbangbasa òun ni ẹni tí rọmọdánù wọlé tọ̀ ọlọ́run ṣe é kù dínú rọmọdánù kò wá rí ìdáríjì lọ́dọ̀ ọlọ́run tí rọmọdánù ti fi parí a olùlófò káàbọ̀ òun ló ń tọ̀ nǹkan náà mọ́ ṣe oníkàlùkù wá bẹ́ẹ̀ ṣe iṣẹ́ rẹ tí ó ṣe ni òṣèré àbí ẹ̀ṣẹ̀ tí ó jìnnà sí ẹ̀ òun ni ò rọrùn jẹ́mọ́ ní gbogbo ọ̀nà níṣẹ́ orí mọ́ fi ń rọ ní lọ́rùn gbogbo ọ̀nà níṣẹ́ bí mọ́ fi ń nini lára láti lè ṣe torí ẹ̀ ká lọ àǹfààní Ramadan nígbàgbọ́ Ramadan náà ni Ramadan oṣù tí máa ń pa ẹ̀ṣẹ̀ rẹ oṣù yẹ ẹ̀ṣẹ̀ yẹ ẹ̀ṣẹ̀ èèyàn méjì ni Ramadan máa ń dé lálé ló máa ń filẹ̀ lọ èèyàn méjì ni máa wọnú Ramadan èèyàn méjì náà ní sì máa ń alákọ̀ọ́kọ́ òun ni àwọn àrọ̀mọ̀bọ́ọ̀lù yóò lù àwọn ẹni tí wọ́n tara rọ̀mọ̀dọ́ọ̀nù sílọ̀n wọn ọlọ́wọ́n bá sì torí rọ̀mọ̀dọ́ọ̀nù náà fi ń sílọ̀n mọ́tìlọ́lá ọ̀sùn yẹn nù rí wọn ni ah, a àṣì bàbá táyà ńlá rẹ̀ gbé àṣẹ mùsùlùmí ni ah, a màmá àṣẹ mùsùlùmí tẹ̀ ní wọn a ah, ẹwú bọ̀dá yìí ẹwà àǹtí yìí <laughs> pẹ̀lú tẹ̀sùbà ìkọ̀kan nìyí tá máa kàn wọ́n yẹn lórí ewu sọ ń bẹ̀ ni bàgẹ́là ẹ̀ rí wọn èrò wa pọ̀ aṣáájú àkọ́kọ́ àwọn lẹ́yìn àwọn ọ̀rọ̀mọdọ́ni yóò nù ọ̀rọ̀mọdọ́ni yóò nù ẹ sì rí i pé nígbà tá a ti gbàgbẹ́ dé ibi mélòó kan nìyí <laughs> òjijì wọn gbẹ̀yìn lérí mọ́ ẹ mọ wá wọn sí ni bẹ́ẹ̀ pàdé wọn lọ́rùn tẹ́ni àárín mọ́síláàmù àbá owó ń tiẹ̀ Ebee ile ìjẹ́ kára ìjókòó ní kára ìkírun dò ní wọ́n ti lọ humanity ó ti padà síbi tó ti wá àwọn kan nìyẹn wọ́n á wọnú Ramadan wọ́n ó jáde ńbẹ síbẹ̀síbẹ̀ wọn ò ní mú nǹkan kúrò ní Ramadan àwọn awọn àwọn náà ní arọ̀bàní yìí àwọn lẹ́yìn ní tí Ramadan tó dé wọ́n mọ ọlọ́run lọ́lọ́run wọ́n sì ń wọ́n láǹfààní Ramadan wọ́n fi lékún jẹ̀sìn nígbà Ramadan lọ ìmọ̀ ni wọ́n tún lékún eléyìí ni tó yẹ kó ní kálukú wa ká gbìyànjú láti máa jẹ́ torí ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ òun náà ni Ramadan ó gbé yóò wúlò fún àmọ́ yẹn kan wọnú Ramadan ó sì jáde níbẹ̀ lásán à ó ń tàn rún yóò kó ìbínú ọlọ́run ọba nàìjíríà kìí àmọ́ fọlọ́kùsọ wọn bẹ̀ ìran ẹlẹ́kẹta ورد معاه فرجل ذلك عنده أبواه الكبر فلم يدخلاه الجنة òun lẹni tí ọlọ́run ṣe ó dàgbà ó dàgbà mọ àwọn òbí rẹ̀ lágbàlagbà àyẹn ni pé bàbá ìyá rẹ̀ sì ń bẹ láyé wọ́n dàgbà tí òun sì ó ti kúrò lẹ́ni tó kéré kò bàlágà kì í bàlágà ní kékeré ó ti kúrò báwọn ó ti wá bàlágà síbẹ̀ ó mú àwọn òbí rẹ̀ àwọn òbí rẹ ti dàgbà ìyá rẹ ti dàgbà bàbá rẹ ti dàgbà kò wá tara a ah, ìyá mi bẹ́láyé bá mi bẹ́láyé kò wá tara ẹlẹ́yìn wàlìjánà yìí ni pé kò pé ẹ̀tọ́ wọn ìwọ wọn kò pé fún wọn ojúṣe tí ẹ kọ́mọ ṣe fún òbí kò ṣe fún wọn ìrẹ̀ níbẹ̀ ọlọ́run fi mú ẹ̀ dànù ọlọ́run fi mú ẹ̀ gbolẹ̀ ọlọ́run yẹ ẹ̀yẹ ní gbangba wálé àgbangba sáàlì kìyàmọ̀ tó yẹ àwọn òbí ọ̀dọ́ wa bàbá wa ìyá wa èyí bá ṣẹ́kù ní àwọn méjèèjì bó ti náà ló ṣẹ́kù ní káṣí dáadáa sí wọn. jẹ̀mọ́ òpó kan ni ìpìlẹ̀ kan ni nínú ìpìlẹ̀ ẹ̀sìn káṣí dáadáa sóbì í ọlọ́run o kìí ṣe ọ̀rọ̀ súnà o ọ̀rọ̀ orígun ni ọ̀rọ̀ òpó ni ọ̀rọ̀ ńlá ní ẹ̀tọ́ rẹ̀ lọ́wọ́ òun ni kó bá àwọn òbí wa béèrè ẹ̀tọ́ wọn lọ́wọ́ wa bó ṣe ń bẹ nínú òfin ni bọ́lá bá béèrè ẹ̀tọ́ rẹ̀ lọ́wọ́ wa the next thing òun ni kó béèrè ẹ̀tọ́ àwọn òbí wa lọ́wọ́ wa. wa qada rabbuka allā ta'budu illā iyyāhu wa bil walidayni ihsānā. قل تعالوا أتل ما حرم الله عليكم ألا تشركوا بالله الله شيئا وبالوالدين إحسانا so ó pọ́nà alukurani bẹ́ẹ̀ ká sin ọlọ́run lọ́kan ṣoṣo ká ṣe dáadáa sáwọn òbí wa òbí rẹ̀ jẹ́ kèfèrí èyí ò kàn án kò kàn án tó fi ṣe dáadáa sí wọn ó ṣe dáadáa sí wọn náà ni òbí rẹ̀ jẹ́ òǹbídíà èyí ò kàn án dáadáa tó ṣe sí wọn gẹ́gẹ́ bí ọmọ ó ṣe òbí rẹ̀ já mu ó jọ mu òbí rẹ̀ gbà rọmọgán dáadáa ti tiẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ò gbọ́dọ̀ mọ́ ṣe é ò gbọ́dọ̀ mọ́ ṣe o ta ni ẹ nígbà tó ń sọ fún wọn ká máa kínu wọn ti kínu wọn á ní kí n máa fáwọn lọ́wọ́ owó ní kí n máa fún yín ẹ mo máa kínu tèmi ok tí bàbá rẹ bá bí ọṣọ lè kínu dáhùn tí wọn bá bí ọṣọ lè kínu ìtumọ̀ wọn jọ ní lójú nìyẹn ó là ń kà nínú súnà fún wa yìí àwọn òbí mi náà lè yí jẹ̀mọ́ kọ̀rọ̀rọ̀ sí ni wọ́n wọn àmọ́ tó tọ́ fún wọn wọn àmọ́ tó kù nígbà wọn bá sọ ẹ́ sọ ní ah, ọmọ tó ń borí àwọn oníjà bù ṣòkòtò pépèpè àwọn eléyìí wọn ò tọ́jú òbí wọn ẹ̀dákun ọmọ olólè tọ́jú òbí tó tó ọmọ tó mọ ọ̀rọ̀ ọlọ́run tó mọ ọ̀rọ̀ ànábì tó sì mọ̀ pé nìyí ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ànábì nìyí ó ti di ìwọ̀ lọ́rùn òun ọlọ́run fi kún un lọ́rùn ni torí ẹ̀ lọ́pọ̀lọpọ̀ mi òbí mi ò mọ tó yẹ kó máa béèrè lọ́wọ́ ọmọ rẹ̀ máa máa múra kankan ẹ ṣe sùúrù kí ló dé ìbẹ̀rẹ̀ mọ́ kí ló dé kì í kúnlẹ̀ fún mi láàyè láàyè làláhù ọmọ rẹ̀ kúnlẹ̀ fún ọ ní ebi tó ń pa wọn nù kì í dọ̀bálẹ̀ fún ọ ebi tó ń pẹ́ mi ẹ́ ọmọ rẹ̀ ò gbó inú rẹ̀ ò dùn ọmọ rẹ̀ ìṣàpàyàn inú rẹ̀ ò dùn àwọn báńdíìtì àwọn kan bí wọn ọmọ rẹ ò sí nínú wọn inú rẹ dùn fẹ́lẹ́ yẹn o gbogbo àwọn tẹ́yẹ̀ máa rí ní junction àdúgbò yín kọ̀ọ̀kan gbogbo síìsì kọ̀ọ̀kan ló ní àwọn màlẹ̀ nínú tí wọn náà máa tó ní kálukú yín ọmọ rẹ ò sí nínú wọn o lè o dúpẹ́ fọlọ́run ọmọ rẹ kò gbé oyún oyún ṣìnáwá kẹ́ ẹ mọ́lé o dúpẹ́ fọlọ́run ọmọ rẹ ò fúnyàn lóyún o dúpẹ́ fọlọ́run ọmọ rẹ tí wọ́n ń pè ẹ̀tọ́ ọlọ́run ó ń sin ọlọ́run gbogbo ọmọ rẹ wà kúnlẹ̀ lásán ó máa mú ọ lórí mú ọlọ́run kẹ́dúnlẹ̀ tó yẹ kó gbogbo àbá rẹ̀ tẹ́pàrà mi ló ti jáde gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́ ó ṣe sùúrù ọ̀pọ̀lọpọ̀ bíbí ọmọ tó kàn tó yẹ kó máa béèrè lọ́wọ́ ọmọ wọn dáadáa la ilaha illallah iná ọ̀rọ̀ ọlọ́run lẹ́ẹ̀tì kọ̀ iná ọ̀rọ̀ wasallam lẹ́ẹ̀tì mọ̀ lódìdí lódìdí ìgbàlọ́ ọlọ́run tún wá parí ẹ̀ islam tún wá parí rẹ̀ islam tún ní ká tún ṣe dáadáa ìlọ́po ká tó máa rántí bàbá wa lẹ́yìn ọ̀kan inúbo lélẹ́yìn wà nínú àṣà wa inúbo ló wà ìyá dààmú lórí ọmọ bẹ́ẹ̀ ní tí ìyá ò lè ní tí bàbá ò lè ṣe ìyá nìkan ló lè ṣe nǹkan mẹ́ta òun ni ìyá fi ju bàbá lọ tí bàbá ò sì lè ṣe láéláé gbogbo ìyànjú ẹ̀ jẹ̀mọ́ yóò kàn dé nínú yọ̀ torí ẹ̀ nǹkan látara nǹkan mẹ́ta ni òní màmá fi ní ẹ̀tọ́ sí ọlá mẹ́ta oore mẹ́ta kí ọmọ tó lè ṣe ẹyọ kan fún bàbá ìwọ bàbá kí ni ló ṣe lórí ẹ̀wọ̀n kí ló ṣe fárakùnrin wà ló náwó ó jẹ̀bi tó náà ìbí wọn ló pè é òun nà náà ni ẹ rí ìyá ìyá ló gbé ọmọ síkùn rẹ̀ fún oṣù mẹ́sàn-án bàbá ò lè gbé kò sí bí ikùn ọkùnrin kó tóbi tó kò lè gbé ọmọ gbogbo tẹ́ ẹ máa ń wò nù social eh, eh, Facebook àbí lórí fóònù kíá wọn lọkùnrin kan ní California kíní kan ní Amẹ́ríkà wọn ló lóyún fàbú ni fàbú irọ́ funfun hánà ọkùnrin kan ò lè lóyún ò lè lóyún ẹdun ṣẹdọ bẹ́ẹ̀ ibi tí oúnjẹ ibi tí oúnjẹ ń dúró sí ibẹ̀ lọ́mọ ń gbé ni ẹ ibẹ̀ kọ́ lọ́mọ ń gbé ni. ibẹ̀ kọ́ ibẹ̀ kọ́ ni ọmọ ń gbé kéṣe ibi tí oúnjẹ yín dúró sí ọmọ ń gbé ibi tó ọmọ ń gbé níkùn wa ọ̀tọ̀ ibi tó oúnjẹ ń lọ ọ̀tọ̀ ní ìlẹ̀ rí kí wọ́n bí ọmọ kan nìyí kí wọ́n rí kó lẹ̀ mọ̀ kó kó ẹ̀fọ́ dání kó kó ni ikùn oúnjẹ lọkùnrin ní ọkùnrin ò ọmọ ọlọ́run ọba ńlá ni ọlọ́run ṣe má dẹ̀ kí wọ́n tàn wá pé ah, àwọn ọlọ́kùnrin kan ó di kíní kan ẹ̀kan kíní kan mọ̀mọ́rísìkì kíní kan bọ̀bọ̀rísìkì ó wá lóyún ọkùnrin ni ó wá dó obìnrin ó wá lóyún ó wá bímọ irọ́ ni tàbú ni just of last month ẹni tó mọ ètò ìlera jù nílùú amẹ́ríkà wọ́n invite ẹ̀ sí panel obìnrin ni wọ́n ní gbọ́ ẹlẹ́mọ̀ ń sọkùnrin tó obìnrin obìnrin tó ọkùnrin ó níbẹ̀ ni ìbéèrè kan náà fẹ́ bí ẹ sọkùnrin lè lóyún kí ló yẹ kó bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ within thirty minutes jẹ̀mọ́ ó ń parambulate ni <laughs> àwọn sì ń rúbì níta bí ẹni pé sọkùnrin lè lóyún ṣe mọ̀ pé obìnrin kìnnìkan ọkùnrin kìnnìkan wà lára obìnrin tó mọ́ doyún kìnnìkan ṣọ́kùnrin lè lóyún torí ẹ̀ kò sí bí kún ọkùnrin yẹ kó tóbi tó kò lè gbé oyún o àyàwó mi sinmi lọ́dún yìí èmi níbẹ̀ gbé oyún níbo ló gbé ilé ìgbẹ́ ilé ìgbẹ́ kò jọra wọn torí ẹ̀ àwọn ìyá wa tí wọ́n ń gbé wa síkùn wọn fún odidi oṣù mẹ́sàn-án ẹlẹ́mi òjò ẹ̀sìn yarí kò tó ní fẹ́ bọ́ta alásìkò tí tòun náà ni mò ń pàrọ̀ nígbà jáde ẹlẹ́mìí àwọn lọ ọdún kan twelve months ẹlẹ́mìí àwọn lọ ọdún márùn nínú ìyá rẹ̀ bẹ́ẹ̀ ni tòmí ò ti wu yín díẹ̀ díẹ̀ kó tó jáde ó wà nínú ìtàn dáadáa dáadáa ẹlẹ́mìí pẹ́ five years ẹlẹ́mìí lò nínú yín kó tó jáde èyí tó kọ́mọ̀ lọ́wọ́ oṣù mẹ́sàn-án omi sì tún kéré èyí tó kéré jù ní oṣù mẹ́fà oṣù mẹ́fà pé ah ìwọ wa lélẹ́yìn ọmọ náà ni ọmọ náà gbò àìmọye ọmọ onúgbò lẹ́ni ló ti di kíni ẹ́ ó ti di géńdé ọlọ́run ó ti lówó ọmọ onúgbò sì ni àwọn premature ni so ìkànnù ẹlẹ́ẹ̀kejì tí ìyá wa fi ju bàbá wa lọ òun ni ìfúnnilọ́yàn jẹ́mọ́ <laughs> kí ọyàn ọkùnrin kó tóbi kó lómi tó bá tẹ̀ kì ṣe oúnjẹ nígbàdí oúnjẹ kọ́ oúnjẹ kọ́ kóbìnrin sì lọ́yàn kó kéré jẹ̀mọ́ ọmọ tó gbé sínú ah, ọlọ́run tóbi o Allahu akbar ní ó jẹ oúnjẹ oúnjẹ wa síwájú wa ẹ̀kọ́ kan ń bẹ fún wa wípé ẹja dúró tọlọ́run ọmọ ní orí dúró tọlọ́run nígbà tó wà nínú orí oúnjẹ tọ̀ sóun ló wá mú oúnjẹ ní tí ó jẹ tí ó mu ti wà láyé kó tó dáyé ó sì dáyé ó sì bá bẹ́ẹ̀ ó sì ń jẹun débi pé kódà bí yàrá láyé jẹmọ wọn á rí àwọn obìnrin tí ó fọ mu àrísìkì wá síwájú wa wáyé níta jẹ tá a mu ó síwájú wa nítòkù gbára ni jẹ ní jẹ jẹ bó ṣe jẹ gbogbo ìpátá ọlọ́run ti parí ètò torí ẹ̀ àwọn ìyá wa wọ́n fún wa lọ́yàn á mú yàn á mú ẹ sì wo ibi ọlọ́run tọ́lọ́run parí iṣẹ́ rẹ̀ dé tí wọ́n máa ń ké báyìí tó ń ké wá wá wá ẹ bá fi àmàlà sí lẹ́nu kò ní dákẹ́ bẹ́ẹ̀ fi rẹ̀ sì bọ́ kò ní dákẹ́ yóò mọ ké náà ni ẹ kàn ra gbé kí yàrá kan ra gbọ́yàn fún báyìí madness yẹn yóò kàn connect ni wà á rin yàrá sílé olè ọjà wà á gbin torí wà á gbé ọyàn torí pé chest mọ̀ ń gbé wéètì wà á gbẹ̀yàn sí lẹ́nu ọmọ òun yóò mọ̀ kí ni gbá alákòóbáwo lélẹ́yìí ọ̀daràn wọn lélẹ́yìí ó lélẹ́yìí tó fi pàdé mi yìí kí ni yóò jọra wọn torí ẹ̀ òun ni màmá wa tó fi dìsáàfù ọlá míì tó jẹ́ ọlá ẹlẹ́ẹ̀kejì tí òṣìṣẹ́ ọ̀dọ̀ bàbá wa ẹ̀rẹ́lẹ̀ kẹta jẹ̀mọ́ kòrìkẹrẹ lórí ọmọ a màmá ni o màmá ni o nígbà tí ọkùnrin bá sùn tó sùn bàbá náà tó sùn bí ẹlẹ́dẹ̀ẹ́ fún ìyá yìí náà ni òun ni ó jí lóru ẹ ọlọgbọ́n ọmọ ẹ̀ ń disturb mi <laughs> bàbá náà máa ń sọ eléyìí wò ó yá sọ kó gbọ́ ọmọ ẹ̀ ah, àfa àjọ bíi ni mo mọ pé àjọ bíi ni náà lọ kó gbọ́ ọmọ ẹ̀ wàhálà táwọn ọ̀rẹ́ ṣe lórí ọmọ kékeré kọ́ o wàhálà táwọn èèyàn ṣe lórí ọmọ kékeré kọ́ o wàláhì àwọn ìyá dààmú gbogbo lè tà sọ ike iṣẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ àdámọ́ ni ntóníkàlùkù wa mọ̀ ni àwọn ni wọ́n á dààmú àwọn wọ́n pọ̀n wọ́n pọ̀n sẹ́yìn ẹ́ wọ́n fún ẹ lóúnjẹ wọ́n mọ̀ sọ ẹ níbi jàǹbá wọ́n mọ̀ dá gbogbo ẹ níbi tó lóore fún ọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ stéèjì sí stéèjì sí stéèjì stage sí stage sí stage sí stage tó sì wá di pé ìtọ̀wọ́ náà wá dúró tán báyìí wọ́n máa yọ akásí máa fi mu ẹjọ́ nù màmá rẹ wàá pé ọ̀rọ̀ ni màmá kí lẹ́yìn tẹ̀lé fún náà é lẹ́nu rẹ torí ẹ̀ nǹkan mẹ́ta yẹn jẹ̀mọ́ ọlọ́run ti ṣe ẹ̀ṣà fáwọn obìnrin àwọn náà sì wọ́n ní ọlá rẹ̀ lànàbí sallallahu alaihi wasallam ní a máa ṣe dáadáa ìlọ́po mẹ́ta fún ìyá wa ká tó ṣe ẹyọ kan fún bàbá wa bàbá ló ní àṣẹ ọmọ ètò mo fẹ́ ní bàbá mi àmọ́ èyí tí ọmọ mi ọmọ mi tí ó jẹ tí ó mu ní kékeré ní kókó ọwọ́ ìyá ló wà torí ẹni yóò gbọ́dọ̀ kọ̀ kó lóun ò ní fọmọ lọ́yàn rárá yóò gbọ́dọ̀ kọ̀ bẹ́ẹ̀ torí pé ntọ́mọ ó jẹ tí ó mu ọmọ ti fẹ́ lè e síwájú ń bẹ lára ìyá rẹ̀ nígbà tí òkùnkùn lóyún náà ni kò sóúnjẹ sọ́wọ́ tọ́ ó lóyún náà lóúnjẹ yẹn ti ń pọ̀ ńbẹ̀ ó sì wáyé náà ní ọmọ béèrè oúnjẹ rẹ̀ mùsùlùmí torí ẹ̀ tábà wọn lọ wò bọ̀ ẹ̀dá kan á wà di pé àwọn ìyá yìí àwọn náà ni àwọn ọmọ máa ń hàn léèmọ̀ jù nígbà táwọn fẹ̀sìn káwọn ọmọ ìyá náà sì ń gbọ́ wọ́n tún wá sọ di kọ́mẹ́dì wọ́n sọ di prank torí pé wọ́n gbọ́ owó wọ́n tó máa ń ṣeré kọ́mẹ́dì lórí Facebook ni o màmá ẹ̀ máa mú ìyá ẹ̀ àbíyá ìṣe rere ìyá náà sì ń wo torí pé ọmọ rẹ̀ ń kó bọ̀ wá fún ọmọ àlè ìyá àṣẹ torí ẹ̀ ó dọwọ́ wa ó dọwọ́ wa o ká ṣe dáadáa sáwọn òbí wa wọ́n bẹ láyé ká ṣe sí wọn wọn ò sí láyé fún ọkú lórí islam káfí àdúrà káfí kẹwọn jama àwọn abá wọn láyé wọn tún wá darúgbó lọ́wọ́ wa àtún wá ṣe kúrò kẹrẹ láti tara àwọn àlùjọ náà ànábì ni ó ń tọ̀ ọ̀hún ọlọ́run ó fi mú rẹ̀ gbolẹ̀. قال رسول الله صلى الله عليه وسلم عن سعد بن سعد الصاعد رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة بابا يقال له ريان يدخل منه الصائمون يوم القيامة لا يدخل معهم أحد غيرهم يقال أين الصائمون فيدخلون منه فإذا دخل آخرهم أغلق فلم يدخل منه أحد رواه البخاري ومسلم النبي صلى الله عليه وسلم وني ilẹ̀kùn kan bẹ nínú àlùjẹ́nà orúkọ rẹ̀ ní rọ̀yán rọ̀yánù àwọn tí ó gbàbẹ̀ wọlé òun làwọn gba àwẹ̀ gba àwẹ̀ tó bá ti wọlé tán wọ́n á tilẹ̀kùn nù àmọ́ kan tó wọlé wọ́n mọ̀ pé àìnà sọ imọ́ọ̀nù ẹ̀yìn gbàrẹ̀ gbàwẹ̀ dà nígbà wọn bá ti kó wọn jọ wọn wà gbàbẹ̀ wọlé ẹnì kún òní gbàbẹ̀ wọlé àwọn nìkan náà ni wọn bá sì ti lè wọlé ilẹ̀kùn wọn ti pa eléyìí jẹ́ ọlá fún ìmọ̀ gbàwẹ̀ ìmọ̀ gbàwẹ̀ lára ọlá tó wà fún nìyẹn kì í ṣe rọmọdánù nìkan kódà àwẹ̀ náfìlà ká máa gbìyànjú láti máa gbà á. وقال وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من صام يوما في سبعين في سبيل الله بعد الله وجعه عن النار سبعين صريفا رواه البخاري ومسلم ولأن كان تبقى وجدك الله الله سبحانه وتعالى والله وبالي yóò gbé yóò gbé jìnnà yóò gbé tó jìnnà sí iná ní dèdè seventy miles ó dẹ̀ ṣẹlẹ̀ gẹ́lẹ́ nu torí pé ìyẹn ṣàdédé wọná tí ìbá ṣe kíyan wà ná kíyan ṣèṣe náà ẹni máa ń bá wẹ̀ a máa jìnnà sí ìwà náà ìṣe náà tí máa ń múyàn wọná aláwẹ̀ kì í parọ́ kì í jalè kì í búni kì í bánijà kì í fa wàhálà kì í ṣèké kì í ṣejú ojú mi tó ẹ kì í ṣe sọbọ kì í sọ̀rọ̀ ẹ̀yìn aláwẹ̀ kì í bọ́lọ̀ wá orogún aláwẹ̀ kì í finu wákàtí márùn-ún lẹ̀ aláwẹ̀ kì í mu tí kì í mu gbó kì í ṣe tọ́lọ̀ ṣe léwọ̀ torí ẹ̀ gbogbo tí máa fà á sí yẹn máa fi dẹni iná jẹ̀mọ́ ọlọ́run máa ń dá gbogbo aláwẹ̀ kúrò níbẹ̀ ọ̀nà nàbẹ̀sọ̀lọ́lá àwọn àlẹ́ ìṣọ́lá ti ní yá máa ṣàrọ̀ ṣàbàbà anábìíní ẹ̀yin ọ̀dọ́kùnrin mọ̀nìsọ̀tọ́ àmì okùnrin bá àti afọlẹ́ ẹ̀sọ́gbàjì ẹnikẹ́ni nínú yín tó bá ní ìkápá láti ó ní kápá ọ̀rọ̀ tí ó fún ìyàwó tí ó fi náwó sóbìnrin gẹ́gẹ́ bí ìyàwó rẹ̀ anábìíní kò níyàwó fàyínà hu àkọ́gbọ̀ yorùbá sọ wà á sọ ní french torí pé léyìí yóò dáàbò bo ojú rẹ̀ láti má rí ìtọ́lọ́wọ̀n ọ̀fẹ́ orí ìríkúrí yóò sì dáàbò bo abẹ́rẹ́ kúrò níbi ìṣekúṣe ọmọ lẹ́nu yẹ tẹ́tì ẹni tí bọ̀ wá ní kápá láti gbóbìnrin lé tí ó wà responsible fún ìtọ́jú òbí arábìnrin fa aléhi bi sọ́ọ̀n ẹni tó ń fẹ́ ń tiẹ̀ òun la wẹ̀ kó ń fẹ́ àwẹ̀ kó máa gba àwẹ̀ fa ìnáwó làwọn òmìjà àwẹ̀ tó fẹ́ tó ń gbà yìí yóò jẹ okùn dànù fún un kúrò níbi aburú yóò ra burú kò ní lè ṣe yóò rí jàǹbá yóò jìnà sí yóò rí yéwọ yóò lè jìnà sí látara ìgbà rẹ̀ látara orí tí ń bẹ́ẹ̀ àwẹ̀ tó sì fi jẹ́ sábàbí tọ́lá ọmọ fi ń lani kúrò níbi iná òun náà nílé àbí ìwà náà àbí ìṣe iná. وقال ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم عمرة في رمضان تعدل حجة رواه البخاري النبي صلى الله عليه وسلم ó ní ó ẹyọ ọ̀kan tá a bá ṣe ní Ramadan níbẹ̀rẹ̀ rẹ̀ ni láàrin rẹ̀ ni nígbẹ̀yìn rẹ̀ ni a ṣe ní Ramadan a gba dèédé láàdá ẹni tó ṣe ájì odidi ájì fọlọ́run ní ẹ̀san kì í ṣe níṣẹ́ o tó máa ní à ọlọ́run mo dúpẹ́ èmi ti ṣe ájì tèmi nù nígbà tó láti mú ó ti ṣe ájì o ó ṣe ájì ájì jọ́ràn yẹn ájì kan ó mọ́ra kan ọ̀ràn yẹn lórí gbogbo mùsùlùmí bẹ́ẹ̀ bá ní kápá so àmọ́ àwọn oṣù olóore kan bẹ tí èèyàn bá ṣe náà ìyẹn máa gba dèdè ládàá òmùrọ̀ ọ̀ràn yẹn ájì ọ̀ràn yẹn àmọ́ kò sọ pé ájì ọ̀ràn yẹn òmùrọ̀ ọ̀ràn yẹn kò sí lọ́rùn yẹn mọ́ dèdè òun ni kì í ṣe lẹ́mi yẹ́lẹ́dì wẹ́lẹ́mi yóò lẹ́dì wẹ́lẹ́mi yẹ́kù lọ́hùn kú fún ọ́nà hàd alábìnrin ó tó ìdá kan dá mẹ́ta alukur'ani kéèyàn ni ẹ̀ẹ́n ìdá kan dá mẹ́ta ok tí wọ́n ti kakúlù aláàmẹ́ta nìyẹn mo ti kó dídí kur'ani nìyẹn ó kó dídí kur'ani o kánábì <laughs> sọ bẹ́ẹ̀ ni pé ẹ̀kọ́ tí kur'ani gbé wa bàbá dá mẹ́ta ìdá kan nínú mẹ́ta ni kúlù aláàmẹ́ oko kí sì lẹ̀kọ́ náà ohun tó ní ẹ̀tọ́ tọlọ́run internal quran ẹ̀tọ́ ẹ̀dá ẹ̀tọ́ ẹ̀dá ẹ̀dá àwọn ọmọ ènìyàn àwọn ẹranko gbogbo tọlọ́run dá tá fún wọn internal quran ẹ̀tọ́ ara wa ọmọ internal quran jama so ojú kan nìyẹn tí àwọn àfáà tó pín sí torí ẹ̀ tí ẹ bá ní kápá ní Ramadan kó ṣe ó múra torí ẹ̀ làwọn èèyàn fi máa ń ṣe ó múra púpọ̀. àwọn èèyàn pọ̀ tó máa ń ṣe múra nínú Ramadan owó tí wọ́n ná kì í ṣe ìnáná àpà kì í sì ṣe àìmọ́ tó kàn iṣẹ́ olóore òun náà ni. وقال عن ابن عباس رضي الله تعالى عنهما قال كان رسول الله صلى الله عليه وسلم أجود الناس وكان أجود ما يكون في رمضان حين يلقاه جبريل وكان يلقاه في كل ليلة من رمضان فيدارسه القرآن فلرسول الله صلى الله عليه وسلم أجود بالخير من الروح المرسلة رواه البخاري ومسلم النبي صلى الله عليه وسلم أجاب عبد الله بن عباس في الدواء وني وشلا محمد صلى الله عليه وسلم وني olùgbìyànjú ẹ̀dá ni olùgbìyànjú ẹ̀dá ọlọ́rẹ̀ ẹ̀dá ni débi pé nínú Ramadan iṣẹ́ ìṣiṣẹ́ iṣẹ́ yìí ó pọ̀ fún ti iṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam nígbà tí ó ti bèrè ìgbà wa bá a ìgbìyànjú tánàbí máa ń ṣe ó tún máa ń lé kàǹkà nínú oṣù Ramadan ní gbogbo òru Jibril máa ń wá ní every night of Ramadan fọlìdáàrí ṣòwò al-Qur'an wọn jọ máa wájọ gbé Kùránì yẹ̀wò anabi ó mọ ká Jibril ó mọ kọrẹ́tì ẹ̀ anabi ó mọ tù Jibril ó mọ tún san míì tí kò rí tí kò rí gbọ́ kò rí gbọ́ yé yóò mọ túnṣe fún mudarasa àwọn kan wá ní kí ẹ má gbọ́ wá sínú Ramadan ẹ pé orí rẹ bí gbálẹ̀ kùránì nìkan kùránì nìkan sangiliti pẹ̀lú àwọn àti dé báyìí má gbọ́ wá sí kankan mọ́ kùránì yẹn nìkan ni kò dì mú má kà á má tọ́ ògbọ́n tó ń sọ yìí wọ́n ní àwọn sálá fún nìyẹn kùránì bá ti dé báyìí tí Ramadan bá ti wọlé báyìí wá tilẹ̀kùn gbogbo ṣé olórí wá tilẹ̀kùn kùránì nìkan náà ni wọ́n mọ̀ kà So, ṣé o mọ̀ pé àwọn sálá fún tó ń sọ̀rọ̀ kùránì táwọn ń ká nǹkan méjì ló kó sínú alákọ̀ọ́kọ́ tìláwátì ìrófù àlùmọ̀dání wọ́n ń kà bí wọn náà ṣe máa ń kà ẹlẹ́ẹ̀kejì tìláwátù eh, tìláwátù lè màhání wẹlmọ̀tìsọ̀d òun ni àwọn ń gbọ́ yé wọ́n ń gbọ́ yé kùránì ń communicate sí wọn wọ́n sì rí communication yẹn ah ok kùránì ń bá mi yín ó dàbí àwọn stars band bọ́ wá sí wọn náà ní káàkiri stars gbé kùránì ń kà. sàbáhálí láyé máa fi sàmá wá tí wọ́n máa fi àbí. ṣùgbọ́n pé stars bọ́jú ń ka ara sí ìhun gbàládà tìláwà kan nù wọ́n ń tọ́ ara sí nù kí tí wọ́n kà yẹ kan wọ́n túmọ̀ túmọ̀ tó túmọ̀ túmọ̀ kùránì òfin ṣe wà sí fún wọn àmọ́ ìwọ sàbáhálí láyé máa fi ara sí nìkan ni wọ́n ń kà wọ́n láwọn sáràf Imam Maliki rahimah Allah tí ọmọdé àdìbá ti dé yóò pa gbogbo tí olóore ti yóò kú tó nǹkan kọ̀ọ̀rọ̀ lè kàn kọ̀ọ̀rọ̀ táwọn tó àyẹ̀lẹ̀ nǹkan méjì ló kó sínú ọ̀pọ̀lọpọ̀ ṣe mistake ló délé yìí gan hánì náà wọn kà mọ́ mọ́ ló ń gbọ́ wá sí kẹ̀kẹ́ mọ́ wọn ló gbé àwọn ìròrí jákujàku àwọn mọ̀lẹ́bí jàbàtà ìròrí jàbàtà tí ó ní kí ẹ̀ mọ́ gbọ́ wá sí rárá kò sí wá sí tó gídí àná kí ẹ̀ sì wá sínú Ramadan ẹ dákun nígbà wo ni ìgbà tí wàá sí ló tó lóore tó tó rọmọ dáàlú ìgbà wo ni tí àdó ti kéré lára àwọn èèyàn àjẹ àmú ti kéré àdẹsẹ ti kéré bàbá bá sọ ọ̀rọ̀ Ọlọ́run ló wọlá nígbà rọmọdánì tí ìdè ẹ kí sọ fún mi àfa mi lọ síbi iṣẹ́ kí sọ fún mi ní ìráyè kí sí lẹ́kọ̀ọ́ ẹ bínú máa mọ̀ra ó ti jẹ́ńtù bí ó ṣe ọ̀rọ̀ ni ṣáà lọ́bí iṣẹ́ ni ah, mo ti ti dé ni ohun ṣe ayé báyìí ah, àwọn ẹ̀ gbòmí gan ẹ̀yà jókòó sí wàásù ah, wàásù náà mo wá gbọ́ ó ti rọ̀ <laughs> bẹ́ẹ̀ máa ń gba nǹkan lọ́wọ́ èèyàn tì before Ramadan tí Ramadan bá dé ó rọrùn kó rí gbà lọ́wọ́ rẹ̀ torí ẹ̀ ní àwọn ọlọ́tọ̀ọ̀rọ̀ ọmọ ọlọ́tọ̀ọ̀rọ̀ wọn ní ara àwọn òfin ọ ẹyìn kìíní kankan lé kankan kankan wọn náà ṣe mistake jẹ́ kẹ́rọ màdá lù wọlé kásì gbàrà bá ń dé dàní bàbá àwa wọn yín ni àbẹ̀lẹ̀ ọ̀rọ̀ màdá níta wà ń bẹ̀ yín fọlọ́n kó fáàlì bàrẹ̀kà sí wa fọlọ́n jẹ́ àrẹ̀ yín pẹ́ ẹni rí lamọ̀ yín tí bá ti ń gbàwẹ̀ nínú gbàwẹ̀ ọmọdánù oṣù ńlá ni oṣù àlùbá bàbá tí ti jẹ́ ìṣòro náà wọn kò tó ń sọ fún gbà yẹn àbá ń bẹ́ mẹ́ẹ̀ àti gbà nǹkan lọ́wọ́ ẹ̀ àmọ̀rọ̀rùn àmọ̀rọ̀rùn bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ àdàkùn ẹni tó lọ bá tó lọ tọrọ owó lọ́wọ́ rẹ̀ fún ẹ̀ lọ́wọ́ lè fún Ramadan yóò fún lẹ́ kí ní kí Ramadan wọlé àdàkùn <laughs> ẹjọ́ mo nídìí oúnjẹ ẹgbẹ́ àtàwọn fámìlì mi mi mo bóyá máa rọ̀ ń lọ́rùn àdàkùn wàláì àárín nǹkan fún jíjẹ sáré ìṣínú dáa àti ìmọ̀ bá ti ṣe ramadan jọ náà yẹn ni àbámọ̀ gbà ẹ jẹ́ sáré bẹ́ẹ̀ ẹ jẹ́ sáré ẹ jẹ́ sáré àní nùnùnùnùnùnùnùnù ńlá kan ṣe kò tún tó bá o ramadan ramadan yìí máa mú olówó kó gbé àpò rẹ̀ sí gbà fún mẹ́tíláṣí ẹ máa dáná sùn òní máa mú kí yàrá dèbí lòsùn mọ́tíláṣí òní máa mú káyọ̀ ẹnìkan nílùú abẹ́kúta ńlá sí ẹ̀ lásẹ̀ ló bẹ̀rẹ̀ ẹ̀. every sari every ìṣínú jama kò sí tó fẹ́ jẹ́ tó ní wọn bẹ ọ̀fẹ́ sí ni lókun ṣèkì ẹ̀yin náà ní wà lórí facebook mo fẹ́ jẹ ẹ̀bà ewédú ògúnfe ńbẹ mo fẹ́ jẹ ìfọkọrẹ kódà bó mú gàrí àtẹ̀pà ó ń bẹ all sorts of foods food items kò sí power. o àwọn ọ̀dà nílé o àwọn ọ̀dà nílé o torí ẹ̀ oṣù tí ìgbìyànjú máa ń lékún òun náà ni nàlábì sallallahu alayhi wa sallam máa fi lékún gbìyànjú tiẹ̀ náà ní gbogbo òru Ramadan nígbà dìbèrè lè bá dé wọn ní gbìyànjú ànábì sallallahu alayhi wa sallam falẹ ọsùn lọsọlọsọ àjùwà lóbi lọkẹyìn nínú àbúrò ìṣẹyẹ ni mọ sọ̀rọ̀. ìṣe dáadáa ànábì nínú Ramadan ó sáré ju ju ìsáré atẹ́gùn lọ ó sáré ju ìsáré atẹ́gùn lọ torí ẹ̀ káwa náà ká gbìyànjú á lè ṣètò bẹ́ẹ̀ ni àmọ́ rárá bá ní tọ́lọ́ fi rẹ̀ lọ́rùn òun náà ní plan pé ní yìí ah, mo fẹ́ kí n mọ bọ́ èèyàn márùn-ún mo fẹ́ kí n mọ bọ́ kan mo fẹ́ kí n mọ bọ́ méjì tá dáná ìṣínú ah mo máa wọ èèyàn tí màá fún lóúnjẹ tá a bá dáná sáré màá wọ tí màá fún lóúnjẹ ah màá fáwọn èèyàn lówó gbogbo eléyìí kò dín ọlá kù bó ṣe wọlé kó mọ ṣètọ́nì ni máa kọrin sí wa létí pé ah irọ́ ìmọ̀ ń dín ìmọ̀ ń lọ ìmọ̀ ń dín ìmọ̀ ń lọ ó mọ̀ sí bẹ́ẹ̀ tán jẹ́ ṣètọ́nì nìyẹn anábì sallallahu alaihi wasallam ni máa ná pàṣẹ sọ̀dàkọ́ tún lè máa lè níná níná níná níná kì í sọ ní lóluṣì tábà ná torí ọlọ́run bẹ́ẹ̀ ni níná níná kì sọ ní di aláìní tábà ná torí tọ́lọ́run ọba jàmáà mùsùlùmí. وقال وعن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال قال الله anabi sallallahu alayhi wa sallam ọlọ́run sọ fún òun wípé kó lu amálẹ̀ ibn adam aláhùn ilẹ̀ siyan gbogbo iṣẹ́ tí ọmọ ádámà bá ṣe ọmọ ádámà lè sọ tí ó jẹ́ ẹ̀tọ́ ti tiẹ̀ ní dèédé ẹ̀sán kúránì ni irun ni ọ̀rọ̀ ẹni ìran ẹni lọ́wọ́ ni ìṣe dáadáa sí yẹn ni torí pé kí ni máa ń já abil hasanati faláwa aṣọ ọdún falẹ̀yà bí ẹ bá ṣe dáadáa yọ kan ẹ̀sán náà ní ìgbà ilẹ̀ síyá ààrẹ nìkan òun lẹni tó ń gba ààrẹ ò lè sọ kí ni ládàá tí ó jẹ́ títí ẹ̀ nínú ààrẹ iná wo lè wà ní agbègbè yìí tó dé pé ààrẹ tó ń gbà yìí ó ń gbà fún ọlọ́run ni ọlọ́run ti wọn náà ní ìsọ̀lẹ̀ sí tí mo sọ pé tí àbámbá rẹ̀ adẹ́rẹ́ rẹ̀ àtúwájọ túnú jẹ̀mọ́ ládàá túnú wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹnìkan lè sọ déédéé ládàdì ìyẹn la fi máa ń gbìyànjú gbà bá ń gbà rẹ̀ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ olóore ká má dúró fò wárò ká ní gbìyànjú lórí iṣẹ́ olóore kò sí èyí tí ó wa ká gbìyànjú láti ṣe ń bẹ́ẹ̀ torí bá a bá ṣe ṣe o láti gba ládàá rẹ̀ so ládàá ààwẹ̀ ọlọ́run nìkan ẹlẹ́mìlì máa ń gbà rẹ̀ gan tó sì sọ pé à ẹ gbà rẹ̀ nígbà rẹ̀ ó sì fún wọn gbà rẹ̀ ẹlòmíì wá lè lò bóun gbà wẹ̀ sí ni tó sì mọ̀ bóun bóun gbà wẹ̀ àwọn ẹ̀rẹ́ ti bàjẹ́ kò jẹ́ lóòótọ́ kò mú bẹ́ẹ̀ ni kò báyàwó ẹ̀ láṣepọ̀ àmọ́ ó ti fẹnu bàwẹ̀ jẹ́ ó ti fi ìṣe ara bàwẹ̀ jẹ́ tí ó sì mọ̀ ẹ̀rí wọn ni ah in fact tí wọ́n bá dé báyìí bíbi tí máa ń ṣe má ti dé tààrí tán máa wo fíìmù part one part two part three part part part day seventy eighty hundred àwọn èèyàn kì í gbòmí rárá ẹ dákun ṣé ẹni lè ṣó lè láwẹ̀ ṣá ṣó lè láwẹ̀ tàbí àwọn kan tí wọ́n máa ń fojú rí níbi fíìmù ṣó lè láwẹ̀ torí ẹ̀ ọlọ́run nìkan ló lè sọ déédéé ládàá wẹ̀ tí ń bẹ fún oníkálukú ó wá ní wọ́n ṣìyàmù jùlọ ààwẹ̀ gbígbà júnà ni gàgá ni tí mo kọjú ni kúrò níbi tọ́nà wọn bò fẹ́ ni máa ń dáàbò bò wá kúrò níbi ìṣìná ìwà ìbàjẹ́ ìwà òbílẹ̀jẹ́ àwọn ọ̀wà tí ò dáa ìmọ̀ kọ́ni ìmọ̀ kọ́dí ni fàìdàkẹ́ẹ̀nà ìyá òmò sọ́mi àdínkù nígbàkigbà tó ní kálukú wa bá ti ń gbàwẹ̀ tá a bá wà nínú àwẹ̀ fàlàyé rẹ̀ anábìnrin máa fara ṣe àbàjẹ́ yawma idin wala yatsab wọ́n sì fàdẹ̀gbọ́n má fa wàhálà fàyínsáàbáhu ahad àwòkọ́ àtàlà bẹ́nìkan bá bú ọ àbẹ́nìkan ó ń tọ́jà rẹ ó ń fẹ́ràn rẹ fàlùyàpọ̀ ẹni ìmọ̀ ń sọ inú sọ fún pé ah ẹ̀rọ ah, ẹ̀ bá àpò méjì bẹ́ẹ̀ lọ gbàrẹ̀gbàrẹ̀ èmi wà náà rẹ̀. ó fẹ́ bẹ́ẹ̀ jà àwùjọ bẹ̀rẹ̀ aláwẹ̀ lè ní nígbà àwẹ̀ níjà. wàlẹ́bí nẹ́sùn muhammad bìí yédìí anábì sallallahu alaihi wasallam olóhùn fi ọlọ́run ọba tí ẹ̀mí òun bẹ lọ́wọ́ rẹ̀ òun fi búra. làkòlófò fámi sọ́ọ̀hìn ó ní ẹ̀rí òórùn tí máa jáde lẹ́nu aláwẹ̀ àtìyàbò ẹ̀ńdọ̀lọ́ ọ̀yọ́mọ̀ kìyàmọ̀ mẹ́rin fẹ́lẹ́sìkì ó mọ́ ó dùn òun ló mọ́ jù ló dùn jù lọ́dọ̀ ọlọ́run tó bá dúdú àlùkè àná àwọn àfààní ṣé òórùn ẹnu yìí ni òun kọ̀ wọ̀ òórùn ẹnu nǹkan òórùn ebi òórùn ebi èérùn ikùn òun ni kì í ṣe tẹnu tó rẹ́lẹ̀ ìmọ̀ fi doridori fún labalábá ni yẹn ni wípé òun gan fún ẹ̀ kì fọyín <laughs> ẹ̀ sì fọyín tọ ẹ sì mọ rọmọdánì nìyí jíjẹ kò sí ń bẹ mọ́ mímu ò sí ń bẹ mọ́ bákan náà ọ̀rọ̀ pípọ̀ ọ̀rọ̀ máa ń kéré ní sísọ ní rọmọdánì tó túmọ̀ sí pé ìdákẹ́jẹ́ máa ń pọ̀ ní rọmọdánì eléyìí kan máa fà á kí ẹnu èèyàn kó lóorun so ẹni tó wá fi dòrìdòrì kún lábàlàbà tó wá fi àkínfọyín rẹ̀ tó fi kún àwẹ̀ ẹgbẹ́ ẹni yẹn nìyí tó wá ṣe ah, lásán báyìí orí orí bẹ́ẹ̀ lè mọ fọ́ọ̀rọ̀ lágbágbá ní. so kì í ṣe ẹnu rúnrún wa tó ń rùn tó ti bẹ́ẹ̀ ìsìláàmù ni a máa fọ̀rùn kódà bàbá ń gbàwẹ̀ lọ́wọ́ ànábì àmọ́ ọ̀run pákó ní gbogbo orun wákàtí márùn-ún ànábì àmọ́ ọ̀run pákó ní gbogbo ọ̀tí òbá ṣáàlù wàlá ní ọ̀run pákó àti inú àwẹ̀ àti lẹ́yìn àwẹ̀ bí màtí ẹ̀ sí onímọ̀ tó tó ni so mọ́ gbé ẹnu títí ẹ tó ń rùn yẹn mọ́ gbé síbi eléyìí pé ah ọlọ́run dúpẹ́ o àṣẹ ẹnu mi tó ẹnu tèmi tó ń bùtì òun lọ́lọ́run nífẹ̀ẹ́ sí títí ẹ wọ́n ló mọ kòkòrò eyín yọ̀rọ̀ ẹnu tó ń dọ̀ láàmú olórí ní ìbàjẹ́ ṣùgbọ́n a gbé búrọ́ọ̀ṣì sẹ́nu láì tí èmo kíkèsì tán kò ní fọyín kò ní gbó bó sì lu pápò náà nìyí eighty báyìí ní òfin lé á sì lóhùn fọyín ẹlòmíì lọ ní agbálagbà míì so but òórùn ẹnu tí wọ́n sọ tó bá lè yálò kìámọ̀ àwọn gbààwẹ̀ gbààwẹ̀ wọn ò bọ́ lọ́hùn sọ̀rọ̀ òórùn kan ó jáde wá láti inú wọn ọlọ́run lóhùn nífẹ̀ẹ́ sí jù òun nífẹ̀ẹ́ sí òórùn jù òórùn yẹn ló mọ́jú òun ló sì dájú. وقال عن أبي هريرة رضي الله تعالى يعني هم أن رسول الله صلى الله عليه وسلم الصيام الجنة فلا يرفض ولا يجهل وإن مره قاتله وشتمه فليدخل إن صاحب مرتين حتى كان تدعو إليهم وقال عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم رب صائم ليس له من صيامه إلا الجوع ملي ملي نقاوي قاوي tí ò ní gba aládá kankan lórí àwẹ̀ tó ń gbà torí pé ó kàn fèdè panu lásán ni. wọ̀rọ̀bà kọ́ èmi lẹ́sẹ̀ láàbò mi kìí yá mi ilẹ̀ sẹ̀hàn mélòó mélòó lẹ́ni tó ń dúró kí n lóru tí ò ní gba aládá kankan lórí tó ń ṣiyẹn ju pé ó dunra rẹ̀ lóorun lọ. tó túmọ̀ sí pé ni a máa gba àwẹ̀ tí ó rò pé òun gba àwẹ̀ bẹ́ẹ̀ sì ni kì ṣe aláwẹ̀ lọ́dọ̀ náà torí ẹ̀ a ní ojúṣe tó pọ̀ a sì lè dáàbò bo àwẹ̀ wa aṣọ inú wa aṣọ ojú wa aṣọ etí wa aṣọ inú wa aṣọ ara wa a wà aṣọ ọkàn wa ìgbàgbọ́ wa aṣọ tí òfin ní ba àwẹ̀ wa jẹ́ ní ìgbẹ̀yìn tá a fi dá dólé ní insha Allah a continue ní ọ̀la láàárọ̀ ọ̀la. عن قال عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه رواه البخاري النبي صلى الله عليه وسلم من لم يدع قول الزور ẹni tí kì í bá fi ọ̀rọ̀ èké ọ̀rọ̀ èké ọ̀rọ̀ irọ́ kó parọ́ kó jẹ́rìí èké ní tí ó mọ̀ ń pẹ̀ tó lóun mọ̀ ń pẹ̀ ní tí ó sojú ẹ̀ ó ló sojú òun là ń pè ní zoro zoro. ọlọ́ni wa lẹ́ẹ̀dín náà lẹ́mílẹ́ ṣe àdúrà zoro ọlọ́ni ẹ̀rọ àwọn onígbàgbọ́ òdodo fún ẹ jẹ́rìí èké. ní tí kò rí bẹ́ẹ̀ wọn ní sọ pé ó rí bẹ́ẹ̀ àdúrà àwọn mùsàfẹ́rò náà sálà tí wọ́n ní wọn kópa nínú àwọn ọdún tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ bíi mọ́lúdì nàbí kò lẹ́sẹ̀ ńlẹ̀ bíi ọdún hijira kò lẹ́sẹ̀ ńlẹ̀ bíi ọdún new year bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú àwọn ọdún tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ wọ́n yìí kópa nínú ẹ̀ torí pé ìkópa nínú ẹ̀ ìjẹ́rìí pé ó tọ́nu bẹ́ẹ̀ sì ni irọ́ ni. sọ̀nàbí sallallahu alaihi wasallam man lam yad'a qawla ẹnikẹ́ni tí kì í bá fi ọ̀rọ̀ èké ọ̀rọ̀ irọ́ ọ̀rọ̀ ọ̀bàjẹ́ wọlé amọ̀làbíyí àti ìwà ọ̀bàjẹ́ ìwà èké ìwà ẹ̀rọ ìwà ìdá tí ò bá fi lẹ̀ tó sì lóhùn gbá rẹ̀ àbá àìnú rẹ̀ nìyí òkùnrin ọ̀kan lọ́mọ kò kan kò jẹun kò mu ẹ ẹ ó fi panu kò a máa ń gbàwẹ̀ ẹnu tá jẹ taa mu a máa ń gbàwẹ̀ ojú tá à ní a ẹnu náà tá à sọ ìsọkúsọ taa sọ a sọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ a oríkèéríkèé ara ọwọ́ wa yóò gbàwẹ̀ ẹsẹ̀ wa yóò gbàwẹ̀ abẹ́ wa yóò gbàwẹ̀ ọkàn wa yóò gbàwẹ̀ làákàyè yóò gbàwẹ̀ nǹkan pẹ̀lú àwẹ̀ àmọ́ gbogbo ìwà àbàjẹ́ ọ̀rọ̀ àbàjẹ́ kò fílẹ̀ ẹni nì ó ń fi bí ìpanu ni àbẹ́lẹ́ wọn kọ́nà kó dẹ́mi oníkálukú wá sí kí rọmọdánì náà kó bá wa láyé kó bá wa láàyè wa ní tá a fi gbà lókun ní mánì ní ọ̀rọ̀ lárísìkí àbẹ́lẹ́ wọn kọ́nà kó pèsè fún wa insha allah a tẹ̀síwájú ní ọ̀la wa sallallahu ala sayyidina muhammadin wa ala alihi wa ashabihi wa sallama wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh.